lóòkù orí kẹrìndínlógún. ó sì ń fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú pé. ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ní ìríjú kan òun náà ni wọ́n fi sùn ún pé ó ti ń fi ohun ìní rẹ̀ ṣòfò nígbà tí ó sì pé ó wí fún un pé èé ṣe tí èmi fi ń gbọ́ èyí sí ọ ṣírò iṣẹ́ ìríjú rẹ nítorí ìwọ kò lè ṣe ìríjú mọ́ ìríjú náà sì wí nínú ara rẹ̀ pé èwo ni èmi ó ṣe nítorí tí olúwa mi gba iṣẹ́ ìríjú lọ́wọ́ mi èmi kò lè walẹ̀ láti ṣagbe ojú ń tì mí mo mọ èyí tí èmi ó ṣe nígbà tí a bá mú mi kúrò níbi iṣẹ́ ìríjú kí wọn kí ó lè gbà mí sínú ilé wọn. ó sì pe àwọn ajigbèsè olúwa rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún ekini pé èló ni ìwọ jẹ́ olúwa mi ó sì wí pé ọgọ́rùn-ún òṣùwọ̀n òróró ó sì wí fún un pé mú ìwé rẹ sì jókòó ní kí o sì kọ àádọ́ta nígbà náà ni ó sì bi enikeji pé èló ni ìwọ o òun sì wí pé. ọgọ́rùn-ún òsùn àlìkámà ó sì wí fún un pé mú ìwé rẹ kí o sì kọ ọgọ́rin olúwa rẹ̀ sì yin aláìsòótọ́ ìríjú náà nítorí tí ó fi ọgbọ́n ṣe é àwọn ọmọ ayé yìí ṣàgbọ́n ní ìran wọn ju àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ èmi sì wí fún yín ẹ fi mámónì àìsòótọ́ yan ọ̀rẹ́ fún ara yín pé nígbà tí yóò bá yẹ̀ kí wọn kí ó lè gbà yín sí ibùjókòó wọn títí ayé ẹni tí ó bá ṣe olóòótọ́ ní ohun kínkínní ó ṣe olóòótọ́ ní púpọ̀ pẹ̀lú ẹni tí ó bá sì ṣe aláìṣòótọ́ ní ohun kínkínní ó ṣe aláìṣòótọ́ ní ohun púpọ̀ pẹ̀lú ǹjẹ́ bí ẹ̀yin kò bá ti jẹ́ olóòótọ́ ní mámọ́nì àìṣòótọ́ ta ni yóò fi ọ̀rọ̀ tòótọ́ ṣu yín bí ẹ̀yin kò bá sì jẹ́ olóòótọ́ ní ohun tí ń ṣe ti ẹlòmíràn ta ni yóò fún yín ní ohun tí í ṣe ti ẹ̀yin tìkára yín kò sí ìránṣẹ́ kan tí ó lè sin olúwa méjì àyà àṣebí yóò kórìíra ọ̀kan yóò sì fẹ́ èkejì tàbí yóò fi ara mọ́ ọ̀kan yóò sì yan èkejì ní ìpọ̀sí ẹ̀yin kò lè sin ọlọ́run pẹ̀lú mámónì. àwọn Farisí tí wọ́n ní ojú kòkòrò sì gbọ́ gbogbo nǹkan wọ̀nyí wọ́n sì yọ sùtì sí i ó sì wí fún wọn pé. ẹ̀yin ni àwọn tí ń dáre fún ara yín níwájú ènìyàn ṣùgbọ́n ọlọ́run mọ ọkàn yín nítorí èyí tí a gbé níyìn lọ́dọ̀ ènìyàn ìríra ni níwájú ọlọ́run òfin àti àwọn wòlíì ń bẹ títí di ìgbà Jòhánù láti ìgbà náà wá ni a ti ń wàásù ìjọba ọlọ́run olúkúlùkù sì ń fi ipá wọ inú rẹ̀ ṣùgbọ́n ó rọrùn fún ọ̀run òun ayé láti kọjá lọ ju kí ṣóńṣó kan ti òfin kí ó yẹ̀ ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ tí ó sì gbé òmíràn ní ìyàwó ó ṣe panṣágà ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí ọkọ rẹ̀ kọ̀ sílẹ̀ ní ìyàwó ó ṣe panṣágà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 wọ́n sì fa ní Ojula ó sì ṣe alágbèékú a sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé e lọ sí òòkàn àyà Ábúráhámù ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú a sì sin ín ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè ó ń bẹ nínú ìṣẹ́ oró ó sì rí Ábúráhámù ní òkèèrè àti Lásárù ní òòkàn àyà rẹ̀ ó sì ké ó wí pé bàbá abrahamu ṣàánú fún mi kí o sì rán lásàrù kí o tẹ oríka rẹ̀ bọ mi kí o sì fi tù mí ní ahọ́n nítorí èmi ń joró nínú ọwọ́ iná yìí ṣùgbọ́n abrahamu wí pé ọmọ rántí pé nígbà ayé rẹ ìwọ ti gba ohun rere tirẹ̀ àti lásàrù òun búburú ṣùgbọ́n nísinsìnyí ara rọ̀ ọ́ ìwọ sì ń joró àti pẹ̀lú gbogbo èyí a gbẹ́ ọ̀gbọ́n ńlá kan sí agbede méjì àwa àti ẹ̀yin kí àwọn tí ń fẹ́ má bàa lè ré kọjá láti ìhín lọ sọ́dọ̀ yín kí ẹnikẹ́ni má sì lè ti ọ̀hún ré kọjá tọ̀ wá wá ó sì wí pé ǹjẹ́ mo bẹ̀ ọ́